bọ̀ wá ní jáde. Ah, sáà tún ní ríṣẹ́ lé ní ni ká tiẹ̀ ra gàárì sílé. ọ̀tọ̀ làwọn tó ń fipò sílẹ̀. àwọn olóyè kò fipò sílẹ̀. wọ́n bí sẹ́ríkì àti balógun. torí kí ni. Ah, ṣé ìwọ ọ̀bàgbà náà ti wà ń bẹ̀ ni wọ́n bá lápẹ́tẹ́ ṣe wọ́n bá làgàtà ṣe wọ́n tún dọ̀rẹ́ bọ̀ sípò kí ló dé. ṣé wọ́n lè kúrò níbi tó ti ń rí nǹkan kó. ẹni bá gàn ló fipò rẹ̀ sílẹ̀ nídìí gbogbo rẹ̀. àgbà kí wà ń kọ́. ó gàn ni. á ah, ìwọ gan-an ló wá gàn ṣé ìwọ ló wá gbọ́n. ẹ jẹ́ sọ fún yín o àwọn ọ̀dọ́ tó bá tún gbowó káfẹ́ ìdílé sí yìí o ẹ máa wò ó ẹ ríran wò. àwọn ọ̀dọ́ wo ni ọ̀dọ́ gan-an ń kówó jẹ. ẹ bá ń kówó mi o ti sanwó tà náà ni báwọn. ẹ bí lọ mẹ́ta ẹ̀yin nìyẹn ẹni àtijọ́ ń bọ́lẹ̀ ti lọ. káàkiri káàkiri a máa ń kiri ní àtijọ́ àti mu náà. ẹni kẹ́ wá kí mi àbí. mo wá kí yín mi. ẹ ṣe gan gbogbo èèyàn náà ló ń wá kí mi. ọ̀rọ̀ kan wà ọ̀rọ̀ kan gan ni mo bá wà o. àwọn ọmọ yín kan yájú sí mi mo sì fẹ́ kí o bá mi bá wọn wí. ó yẹ kọ́ ọmọ rẹ tán lè máa halẹ̀ mọ́ tí mo tún dárúkọ rẹ. kí ni wọ́n ṣe. ẹ ṣe ibì kan mo ti ń bọ̀ o ẹrù kékeré tí mo ní tí pé wọ́n ti wò ó wọ́n ti wo gbogbo ẹ̀ wọ́n ti sàlámì ẹ̀ fún un kí n sì wá jáde síta lẹ́yìn bá tún ní kí n gbẹ́rùn wá síbí àwọn fẹ́ yẹ̀wò kí n tún ṣe àpótí mi mo wá láyé ẹ̀ mo sọ fún pé yóò mọ bí mo ti jẹ́ mo sọ fún pé ojú rẹ̀ yóò já. báwo ló ti jẹ́ ẹ́ báwo ló ti jẹ́ tí mo fi gbọ́dọ̀ tú ẹrù ẹ wò bí ò bá sẹ́rù òfin nú ẹrù ẹ bí wọ́n fẹ́ yẹ̀wò nígbà àgbà ó yẹ kó gbà wọ́n láyè. Ah, ara wọn ni ẹ́ ẹ fẹ́ mọ forúkọ mi jáde. a ó lè wẹ̀ ọlọ́run má jẹ ó lè. má tó bá rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wá síwájú mi mọ́ o gbọ́. ẹ̀yin játijàti onífàyàwọ́ ò lè wọ̀n wọ̀nyí. ó dàbọ̀ má lọ ṣírọ̀.

mi fẹ́ Joseph. ẹ ẹ ẹ ṣe gan ẹ̀yin èèyàn wa ẹ jọ ẹ àwọn tó fẹ́ jó sí àwọn ológun àwọn ọ̀gágun wa àwọn oníjókòó nìsọ̀ àwọn pẹ̀lú àfẹ́sọ́nà wọn wọ́n láwọn méjì ni o ẹbí la o mo sọ tèmi o tológun ni o ó lé o. ìdáwó bá rí sójà yàgbà tó ṣe àjẹlé. ìdáwó bá rí sójà yàgbà tó ṣe àjẹlé. ojú ló wúra ó tún dá sọ́rọ̀ wá tó ó tún dá lẹ́rọ̀ wá fún táyé tó àìtó fún táyé tó láti yá wa. Àbísà ìdá Yorùbá mi tó dáyà mọ́. Ó ṣe òkúlé. Ọkọ̀ bọ́ sí ìdá Yorùbá mi tó dáyà mọ́. Ó ṣe ọkọ̀ tọ́lá bójú lówùrọ̀ Àjòfúnkárì tí bá ti yá. Àjòfúnkárì tí bá ti ya ajofunkari ti ba